إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قد وقفوا الله سبحانه وتعالى أترى الصلاة فوق نبوة محمد صلى الله عليه وسلم insha Allah a máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú Sahihul Bukhari Kitabul Adab èyí tí ó ń kọ́ wa àwọn ẹ̀kọ́ tó yẹ kí a fi ṣe ra wa lẹ́ṣọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí باب ما يجوز من الشعر والرجز والحداء وما يكره منه شطعي oníṣe pẹ̀lú èyí tí ó wá pàmísíbù min ash-shi'r nípa ẹni tí a mọ̀ sí ash-shi'r ilé iná ni nǹkan tí àwọn alárúbáwá tí wọ́n máa ń lò láti lè rí fẹ́ sí ẹni tí àwọn olóyìnbó ń pè ní poem aṣọ́yẹrù òun làwọn olóyìnbó ń pè ní poem annasro òun ni tí wọ́n ń pè ní prose so ṣọ́yẹrù òun náà ni àwọn ọ̀rọ̀ tí a sopọ̀ mọ́ra wọn ta wá ń kà ní kíkà tí ó ní ṣe pẹ̀lú ohun eléyìí ni wọ́n ń pè ní kí ni aṣọ́rì ìparí rẹ̀ a sábà jọra wọn ní tó fi yàtọ̀ sí bí ìgbà bá ń sọ̀rọ̀ lásán so ló jẹ́ pé àwọn kèfèrí nígbàtà fẹ́ bú anábúwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n pè ní sha'ir wọ́n ní akọrin ni torí pé wọ́n wo bí ìparí àwọn ayal Qur'an bó ṣe lọ lápẹjúwé Allah subhanahu wa ta'ala ni wàdúhà tó ta bá wo bó ṣe parí so àti àwọn nǹkan tí ó jọmọ́ bẹ́ẹ̀ nínú àwọn súwárò al-Qur'an sáàrì kíta bá wo ìparí wọn ó jọra wọn lọ ṣe lè làwọn lárúbáwá fi ń pè ní ní àwọn kèfèrí na fi fi anábúwa muhammad sallallahu alaihi wasallam ní sha'ir ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní wà máa annamna ò sha'ir wà máa yàn bazila ọlọ́wọ́ bá ní àkọ ní orin àfiránṣẹ́ sí bí ìgbà téèyàn ń kọrin ṣùgbọ́n táwọn fi pè ní àṣòrìr gẹ́gẹ́ bá ṣe sọ òun náà ni ta bá wo ìparí ìparí rẹ̀ yóò máa jọra wọn so eléyìí yóò mú ma dàbí ìgbà tó ṣe pé èèyàn kọmpósìn tí a mọ̀ sí àṣòrìr ṣùgbọ́n ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní kò kìí ṣe ṣo'ir àkọ́ ní aṣo'ir ọmáyàn bàrìlá náà ìta ń pè ní poem yìí ṣe nǹkan tí ó lọ nínú islamu ni àbí tí ó lọ ní ilé ìlú fàtí al-imam al-bukhari alayhi rahmatullah tí والرجل والحداع ṣáptà tó ní ṣe pẹ̀lú irú orin tó wà pàmí síbù bá yòbó ṣe tu àápẹ ní orin ṣùgbọ́n kò ń ṣe orin tá ń lùlù sí eléyìí tọ́dá ẹgẹ́ bí tá ń pè ní wákà bẹ́ẹ̀ ni ó ṣe jọ náà wọ Rogers àti tí a mọ̀ sí ar-rajaz rajaz ìran kan nínú aṣọ́rò nínú poem àwọn alárúbáwá so eléyìí òun ni tí wọ́n máa lò wọ́n máa pè ní mustafa'ilun mustafa'ilun mustafa'ilun mustafa'ilun mustafa'ilun mustafa'ilun àwọn kan ní lè ba tí ó di pé wọ́n gé àwọn kakakúrò ń ṣùgbọ́n wọn alárúbọ́ wọn sábà máa ń lò ó pàtàkì jùlọ tó bá ń ṣe iṣẹ́ kan bóyá bí àwọn tánkọ́lé nù wọn àbáwọn tí wọ́n ń gbé nǹkankan láti lè máa jẹ́ kí iṣẹ́ lè máa yá tí wọ́n fi ní máa ìnira nǹkan tí wọ́n ń ṣe eléyìí wọ́n a máa lò ó irú ṣóyírù fúẹ́mù tán máa ń kọ lọ́pọ̀lọpọ̀ ọgbà ó sábà máa ń wá ní òṣùwọ̀n tí wọ́n ń pè ní àrọ́jà bákanáà alhuda alhuda eléyìí wọ́n sábà máa ń lò fáwọn àràǹkúmí bí àwọn èèyàn máa ń bẹ lórí ìrìn lápójúwé so tó máa ń kọkí ní huda yìí láti lè máa dé kí àwọn àràǹkúmí kálẹ̀ máa yára rìn wọn a máa kó ilé ìtawàrà kúmí náà bá ń gbọ́ sórí wọ́n máa wú láti lè máa yára rìn ṣe ilé inú wọ́n pè ní kí ni alhuda ṣótọ́ àbí òtọ́ ṣó bá mú àbí kò bá mú ilé ìní tí àfáàfẹ́ máa fún wa ní ọ̀rọ̀ lórí ẹ̀ bákanáà wa qawluhu ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni wa shu'ara wa shu'ara yattabi'uhumul ghawun àwọn aṣu'ara jẹ́mù sha'ir òun náà ni plural the word sha'ir a ní sha'ir òun ni poet aṣu'ir òun ni poem wa shu'ara àwọn poet yattabi'uhumul ghawun àwọn èèyàn tán ti nù àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ ní máa tẹ̀lé àwọn poet látara eléyìí ó túmọ̀ sí pé àwọn poems kan táwọn èèyàn máa ń kọ kò dáa kí ló fà á náà ni pé wọn a máa fi ròyìn nǹkan tí ó dá bákan wọn a máa fi kọ nǹkan tí ó dá wọn a máa fi sọ̀sọ̀kúsọ ẹni tí ó ń kọ ìkọkúkọ tó ń sọ̀sọ̀kúsọ àwọn èèyàn kan wọ́n ń gba títí ẹ̀ definitely àwọn tán gba títí ẹ̀ náà àwọn ẹni ànù ni wọ́n àwọn tán ti sọnù ni wọ́n lọ́lọ́wọ́ bá fi sọ pé ẹ̀tẹ̀dẹ́ ohun most poets èyí tó pọ̀jù mọ́ àwọn tánáwọn kọmpóòsì poems poems wọn àwọn nǹkan tó tako ẹ̀sìn òun ló pọ̀jù ń a mọ̀ ráwọn poẹ́tì kọ̀ọ̀kan tó ṣe pé tí wọ́n sọ yóò jọ́rọ̀ gidi tí ó mọ̀gbọ́n wá ṣùgbọ́n yìí tó yahimun ọlọ́ni rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó rí wípé gbogbo nǹkan náà ma ń dá sí tó ṣe pé wọ́n ní position kan tọ́mà rí pélé yóò mú owó wá wọ́n kọmpósì poem nípa rẹ̀ ṣé ò bá dẹ̀ tún ní mú owó wá fún wọn wọ́n tún kọmpósì poem láti ẹ̀ ibẹ̀ náà ni wọ́n máa ń compose poems tí o bá tún sówó ń bẹ̀ mọ́ ẹ kò dámọ́ mẹ́nu wọ́n tún compose poems láti lè fi lálàsẹ́ nǹkan yẹn bẹ́ẹ̀ ni mùsùlùmí ó kìí ṣerú nǹkan bẹ́ẹ̀ mùsùlùmí máa ń jẹni tí yóò jẹni tó wà balance ni so in tó bá dúólé lórí dúó lórí rẹ̀ kódà kí gbogbo èèyàn kò ṣe kí ni wọ́n yà fún ẹ ṣódodo ṣáà ló dúó lé lórí ìwọ dúó lórí òdodo ẹ mọ́ sọ pé ńgbà tí mo wẹ̀yìn mo rí páwọn èèyàn ti túká lẹ́yìn mi torí náà èmi náà fẹ́ change orin tí mo ń kọ àwọn akọrin náà máa ń ṣe rú nǹkan bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ní wọn nípa ẹ̀ subhanahu wa ta'ala سلام باب صيفي والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون àwọn akọrin tí wọ́n ń kọ poems èyí tí wọ́n ní ṣe náà máa sọ illa alladhina amanu wa amilu salihat àfàwọn tó má gbọ́lọ́wọ́ bá gbọ́ nínú àwọn poets lókù wa amilu salihat tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa wa zakarullaha kathiran tàbí ìrántí ọlọ́wọ́ ọba lẹ́nu bákanáà nínú ọkàn wọn wọ́n tọ́sọ̀rọ̀ min ba'di ma zulimu wọ́n rántí ọlọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ ọba lẹ́nu nínú ọkàn wọn nínú ìṣesí wọn wọ́n tọ́sọ̀rọ̀ min ba'di ma zulimu in tí wọ́n mú wọn compose poem lọ́pọ̀lọpọ̀ ọgbà òun ni láti lè fi defend islam ní so tí àwọn kan bá kọrin láti lè fi bú islam àbí bú anábúwa muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n jẹ́ muslim poets tán nígbàgbọ́nú ọlọ́run tán rántí ọlọ́run ọba àwọn náà dìde láti fún wọn lésì ló túnmọ̀ sí pé fúẹ̀mù títí wọn yẹn dá fúẹ̀mù tí ó dá orí tó ṣe wípé àwọn nǹkan tí ó ń sọ ń pa rẹ̀ àwọn nǹkan tó tako ẹ̀sìn yìí àwọn nǹkan tí ẹ̀sìn tí ó fọwọ́ sí òun làwọn nǹkan tí wọ́n fi ń kọrin wa saya'lamu alladhina zalamu ó jẹ́ ká mọ̀ pé kò ń ṣe gbogbo táǹpé ní ṣọ́yúrù òun ni tí ó dá kò rẹ̀ ń ṣe gbogbo ṣáyúrù òun lẹ́ni tí ó dá ṣùgbọ́n generally speaking àwọn àṣùwárá àwọn tánjẹ́ àwọn poets ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbádùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tánẹ̀ máa ń tẹ̀lé wọn náà àwọn tán gbádùn ni wọ́n àyàfi àwọn tánjẹ́ àṣùwárá المؤمنون الذاكرون الله كثيرا àwọn tí wọ́n jẹ́ àwọn poets tọ́jú olùgbàgbọ́ táwọn máa rántí ọlọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ ọgbà قال ابن عباس عبد الله بن عباس في كل لغو يخوضون that is في كل واد يهيمون في كل لغو يخوضون gbogbo àwọn nǹkan àbàjẹ́ lẹ́ẹ̀rí wọn tí wọ́n máa wọnú so wọ́n ma dá sí gbogbo nǹkan ìsọkúsọ so eléyìí ló fà tó jẹ́ pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam inú hadith tí alimamu dára kù ti gbà wá anábi sallallahu alaihi wasallam ó ní aṣóirú kalamun fúẹ̀mù ní kalamu anábi ní ọ̀rọ̀ náà nàbí gbà tí ni hasanu hasan fúẹ̀mù tó bá dá in tó dá náà ni wà kàbí ihò kàbí èyí tí ó bá dá nú ẹ̀ kò dárí so kò sí much difference níbi fúẹ̀mù àti prose fúẹ̀mù àti prose dàtí sọ àwọn ọ̀rọ̀ tá a sọ tó ṣe wípé ìgbẹ̀yìn rẹ̀ ò máa ráìmì àti ìta tí gbẹ̀yìn rẹ̀ kò sí much difference kí ni nǹkan tí eléyìí sọ òun ló mátà kí ni nǹkan tí eléyìí sọ ṣe sọkúsọ ló wà ń bẹ bí kéèyàn máa yin ọtí bí kó máa yin obìnrin pẹ̀lú àwọn nǹkan tí ó máa dá wàhálà alẹ́ fún àwọn tó máa ń gbọ́ eléyìí ó ti di nǹkan tí ó bá mu ó ti di nǹkan tí ó bá mu ṣùgbọ́n tó ṣe pé òun compose poem láti lè máa refuge àwọn tó ń tako islam àbáwọn tó ń bú anábúwa muhammad sallallahu alaihi wasallam eléyìí ìkà tó dáni òun ló fàdó jẹ́ pé lára àdífì tó ń bẹnu sahih bukhari òun ni ọ̀rọ̀ hassan bin sabit radiyallahu anhu òun kọ ní mọ́ṣálásí anábi sallallahu alaihi wasallam jọ́ka umaru wa wo bákan ó wá wo umaru padà ó ní kí ni mò ń kọrin nínú mọ́ṣáláṣí tó ṣe pé ẹni tó dáa jù ẹ́ lọ ó ń bẹ láyé tí ó dẹ̀ kí ń takò so Umar radiyallahu anhu sọ kankan tani Hassan bin Sabit ń rí fẹ́ sí òun náà ni anábọ̀wà Muhammad sallallahu alayhi wasallam sallam òun ló ń tọ́ka sí pé ó bẹ láyé tí òun kọrin lẹ́ni tó dájú Umar radiyallahu anhu tó rí ohun tí ó rẹ̀ sọ̀rọ̀ in fact anabuwa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí asamun sáàbì jẹ́ sọ tó tún fi àbúwẹ́ra jẹ́rì oníṣẹ́ ògbọ́ni tánàbí sallallahu alaihi wasallam tó ń sọ wípé ajib anni bá ń fèsì alahumma pẹ̀lú ruhul qudus ìyẹn jibril alayhi salatu wassalam anabi sọ fún hassan bin sabit radiyallahu anhu ipe kó fèsì fún àwọn kèfèrí àwọn mushriku makka tí wọ́n ń bú ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ànábí yọ̀nda fún Hassan bin Sabit láti máa dé sí padà fún wọn torí akọrin lòun náà òun náà mọ̀ ń pa fóẹ̀mù dáadáa so anábíwa muhammad sallallahu alaihi wasallam wa ní kí asambun sabit aṣíbà án ní ma bá ń fún ẹlẹ́sì padà aláhùnmá ayyidhu bi ruhul qudus ìdí ọlọ́wọ́ bá bá ń kún lọ́wọ́ pẹ̀lú ruhul qudus so tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ní wa shu'ara'u àwọn akọrin àwọn èèyàn tó ti sọnù náà máa tẹ̀lé wọn alamtara annahum fi kulli wadin yahimun wọn náà rí pé gbogbo àwọn nǹkan kí nǹkan ìsọkúsọ náà máa sọ náà máa dá sí wa annahum yaquluna ma la yaf'alun wọ́n sọ nǹkan tí wọ́n lè ṣe illa alladhina amanu àwọn tí wọ́n kó sínú nǹkan báyìí láwọn tó ṣe wípé wọ́n gbọ́lọ́wọ́ bá gbọ́ tọ́dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa bákanáà wọ́n rántí ọlọ́wọ́ bá lọ́pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ ń kọrin títí wọn láti lè fi dìfẹ́ndì ẹ̀sìn yìí láti lè fi dìfẹ́ndì anábíwá àti àṣírú alqabih poem tó wà òkè tẹ́sì náà support wà ṣírú alqabih àti poem tí ó dá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé prose náà pín sọ́nà méjì annasru alhassan àti annasru alqabih prose tó dá àti tí ó dá bó láti mọ̀ pé póòsì dá àbí pọ́ẹ̀mù dá òun náà ní ká wo bó ló ṣe bẹ́sì mu ẹni pọ́ẹ̀mù àbí póòsì tá a bá kọ tó bá ṣe páwọn nǹkan tó jẹ́ nǹkan sọkúsọ bóyá àwọn ètò ní ṣe pẹ̀lú ẹwà obìnrin àti àwọn nǹkan kí nǹkan mọ́ra wọn ló ń discourse ń bẹ́ tí pé tó wá ń gbọ́ yóò fẹ́ lè kó bẹ́ẹ̀ máa àbí tó ń sọ àwọn nǹkan tó jẹ́ àwọn bí shirkiyat àwọn kufriyat àwọn nǹkan shirku àwọn nǹkan kúfùrù òun ló ń yí ló ń kọrí àbí ló ń kọ prose yìí definitely eléyìí yóò máa jẹ́ àṣírú bákanáà annasru alkabih yóò máa jẹ́ àṣírú alkabih yóò máa jẹ́ annasru alkabih náà eléyìí tàà sọ yìí kò mú ìlú dání o kò múlù dání so tó bá ti di pé wọ́n ń lùlù sí ó ti lórúkọ mi tí wọ́n ń pè so yóò máa di e, ẹni tí wọ́n ń pè ní bóyá almusiqa àbí pè ní kíni alvina tó bá ti di pé wọ́n á di musical instrument ma so yóò máa di almusiqa music àwọn àfá wọ́n ní alìmùsíkọ̀ yẹn ìpìlẹ̀ gan lárúbáwá ni àwọn olóyìnbó ni wọ́n yá lò sínú èdè títí wọn àbí alghina alghina ó ti di pé èyàn tráì láti dùn láti lè máa kankan yẹn fẹ́lẹ̀ ìdájọ́ rẹ̀ yóò tún ṣe kíni yóò tún yàtọ̀ díẹ̀ àbí yàtọ̀ púpọ̀ Na lónìí ara àwọn èèyàn tó ṣe wípé wọ́n ó ma kọ àwọn nǹkan báyìí wọ́n dẹ̀ tún ma lùlù sí kódà wọ́n tó lè sọpá àfi ń ṣe àzíkiri ni èyí ni ó fẹ́ mú mi lọ sí inú tíra ìkanná àwọn afá tó ṣe pé àwọn èèyàn sábà máa ń kóòtì ọ̀rọ̀ rẹ̀ láti lè fi justify ètò ẹ̀ṣe òun náà ni abdulkadir aljilani àbí aljili so àfáì lára àwọn èèyàn tó gbé ìlú iraki ni so wọ́n bí ní nǹkan bí 471 hijira ó dẹ̀ kú ní nǹkan bí 561 hijira tó túmọ̀ sí pé ó lò nǹkan bí 90 years or so láyé like عبد القادر ابن أبي صالح أبو محمد الجيلاني أبي الجيلي afá yìí lára àwọn àgbà afá àwọn Hanabila lásìkò rẹ̀ ni lára àwọn àgbà afá Hanabila ní àsìkò rẹ̀ òun ni náà ó sọ̀rọ̀ nǹkan tó ní ṣe pẹ̀lú tasawuf bákaná ó discuss àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú àkídà ó ní tírà kan tó kọ tí wọ́n ń pè ní alhuniyatu li talibi tariqil haq alhuniyatu li talibi tariqil haq eléyìí òun ni tírà tí abu muhammad aljins rahimahullahu ta'ala tí wọ́n kọ tírà yìí gẹ́gẹ́ bí nǹkan tí ọmọ ènìyàn tàà bá ń ṣe kò sí nǹkan tó pé tán ó láwọn ọmọ àkàzát ṣùgbọ́n in terms of kásọ̀rọ̀ ń pa ìròyìn ọlọ́wọ́n ọba àfá ìbẹ̀ lórí àkídà àwọn sálàf kásọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ iman ó lórí àkídà àwọn sálàf bá sọ̀rọ̀ ń pa kádàrá ó ń bẹ lórí àkídà àwọn salaf issues mẹ́ta tí mo dárúkọ yìí ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà ti máa ń jí sí ẹlòmí tó bá di ìròyìn ọlọ́wọ́ bá tẹ́ bá lọ wọ àkídà rẹ̀ àkídà tí ó gbádùn ni àbí tó bá di nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kádàrá ó lè jẹ́ kọ́dàrí àbí kó jẹ́ jábúrí kò ní jẹ́ sálàfì kò ní jẹ́ ni tí ó mọ̀ bẹ́ẹ̀ lórí àkídà àwọn ahàlùsùnnẹ́tì wal jama'a yóò máa bẹ lórí àkídà àwọn onídígíà bí kó máa bẹ lórí àkídà àwọn jàbúríyà àti kó máa bẹ lórí àkídà àwọn kọ̀dàríyà bákanáà ọ̀rọ̀ iman ẹlòmí ń bẹ tó ṣe pé tọ́bá nípa imani rẹ̀ tó bá ń sọ̀rọ̀ nípa imani ìṣẹ́dá kó jẹ́ múrjí àbí kó jẹ́ kàríjí àbí kó jẹ́ kí kàríjí bí a wà ìdí kàríjí àbí wà ìdí mọ̀rọ̀tẹ́sìlì àwọn kan tí mo kàkálẹ̀ yìí wọ́n sábà mọ́ fi ń wo láti lè fi ma ṣẹ́ ni iṣẹ́ ní bíkí àni àbò ní súnnà ọ̀rọ̀ al'asma wa sifat ọ̀rọ̀ al'qadar ọ̀rọ̀ al'iman abdulkadir tàbá wà gbogbo yẹn ó sọ̀rọ̀ nípa ẹ̀ nínú tí rẹ̀ ta dárúkọ alghonia kí n tó lọ bí tí ó ní ṣe pẹ̀lọ́rọ̀ orin tàbá wo orú tíra àfáàyè tàbí sin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ó ní àwọn nǹkan tí ó sọ tó ṣe pé nǹkan wọ̀nyí in tó ní ṣe pẹ̀lú tí àwọn salaf tí wọ́n ń bẹ lórí ẹ̀yìn so yóò wù mí láti kàyẹ jáde náà Naam. àfáà yìí sọ ní volume 1 page 131 àṣírà al-Ghunya لطالب طريق الحق قل وقد نص الإمام أحمد على إثبات الصوت في رواية جماعة من الأصحاب رضوان الله عليهم أجمعين أني إمام أحمد واتي في رله نقبع في يوم رله فون الله سبحانه وتعالى في رواية جماعة من الأصحاب رضوان الله عليهم أجمعين نبيك أكبوا تي أوان كنوا وحنابلة تي وكبوا قالوا بكبوا يرسي قبوا أني خلاف ما قالت الأشعرية contrary to in ti àwọn ashaira so min anna kalaman la'i ma'adan tí àwọn àṣáírà tí wọ́n sọ wípé ọ̀rọ̀ ọlọ́run ọba manan kọ́ imú bí náfṣe àti in tó ń bẹ ní ọkàn ọlọ́run ọba ni ìtàn try láti sọ òní pé ọlọ́run ọba subhana wa ta'ala kì ń sọ̀rọ̀ so kàlámù ọlọ́run ọba wọ́n ní na spani ni ọ̀rọ̀ tó ń bẹ ní ọkàn ọlọ́run ọba bàbá ìwá ní wallahu hasibu kulli mubtadi'in dalin mudillin ọlọ́wọ́ ọba ni ó ṣe ṣúrò gbogbo ní bídíà dalin ẹni tó ti sọnù mudillin tó ń sọ àwọn èèyàn nù fallahu subhanahu lam yazal mutakalliman kó yẹ kó wò lẹ́ni tó ń sọ̀rọ̀ وقد أحاط كلامه بجميع معاني الأمر والنهي والاستخبار so ọ̀rọ̀ àwọn àṣáírà òun ló sọ mìíbà lẹ́ni tó ń takùn wọn ààrẹ lómi tó pẹ̀rẹ̀ lórí súfí lónìí a ní àṣàrí lòun yóò mọ̀ fi yọ̀dà kódà lómi àṣọ ipé òun bẹ lórí ìlànà kọ̀dìríà hasibu kulli mubtadi'in dalin mudillin ọlọ́run bá ni ó ṣe ṣírò kulli mubtadi'in gbogbo ní dídíà dalin tó jẹ́ ní ànù mudillin tó tún sọ àwọn èèyàn ó tó bí ọ̀nà bí ṣùgbọ́n láti fi bùtẹ́sì nǹkan tí mo sọ ipò tó wájẹ́ nípa asma wa sifati ìlànà bàbá yìí generally speaking ìlànà àwọn sálàfù ìlànà àwọn imam ahmad alayhi rahmatullah àtàwọn tán ṣíwájú imam ahmad min as-sahabati al-kiram inú àwọn sahabi ànábì wa muhammad sallallahu alaihi wasallam so tá bá dé bí ọ̀rọ̀ iman the same thing náà ló sọ ó tasáwọn àṣáyíra ń náà so níbi al-asma wa sifat níbi ọ̀rọ̀ qadar níbi ọ̀rọ̀ iman akida àwọn ahlus sunnah wal jamaa òun ni bàbá yìí bẹ lórí ẹ̀ bó ti jẹ́ pé kíra iná ó láwọn kùdẹ̀kùdẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn generally ṣùgbọ́n ẹni tàn sọ yìí ẹni tí akida rẹ̀ in terms of asifat in terms of qadar in terms of iman àtàwọn kẹrin lára àwọn nǹkan tí wọ́n fi ròyìn rẹ̀ wọ́n náà bèèrè lọ rẹ̀ pé ṣe al-yumkin an yakuna waliyyun lillah ala ghayri aqidati ahmed bin ambal ṣe pọ́sílù kéèyàn jẹ́ wàlí ọlọ́run ọba tàbí kárí wàlí ọlọ́run ọba kan ẹni yóò wá jẹ́ pé àkídà tó ń bẹ lórí ẹ yàtọ̀ sí àkídà Imam Ahmad Abdulkadir Jilani kò possible kò possible èyàn olè jẹ́ wà ní ọlọ́run ọba kó wá ṣe pé àkídà tí ó máa bẹ lórí ẹ yóò yàtọ̀ sí àkídà Imam Ahmad ó nítorí pé Imam Ahmad kọ́ ló làkídà yẹn àwọn tán síwájú rẹ̀ ni wọ́n ní àkídà yẹn so mọ́ ń pè Imam Ahmad ní kí Imamu Ahli kò ṣe pé torí fóhùn olóògbé àfídà ẹ̀ wá ṣùgbọ́n gbà tí àwọn lọ́balọ́ba tí wọ́n fọ́ọ̀lù fún àwọn onídídíà nínú àwọn jàmíyà tí wọ́n fọ́ọ̀lù fún wọn Imam Ahmad ó dúó against àkídà wọn yẹn àwọn lọ́balọ́ba fi àjẹ́ kò torí ìyàtán fi ń jẹun láti lè fi juwọ́lẹ̀ lórí èyí jẹ́ àkídà làwọn àfáà fi wá respect ẹ̀ pé irú ìmáàmù tó dúró ti àdìọ́kàn dídì yìí ìmáàmù súnnà ni ìmáàmù ahli súnnà tó ṣe pọ́ òun ni ahli súnnà àkọ́kọ́ àwọn sàhábà ti wá àwọn àmìnà wá lẹ́yìn wọn ṣùgbọ́n ó jẹ níyà tó ṣẹlẹ̀ ní àsìkò ìmáàmù Ahmadu nítorí a ìjẹníyà ni pẹ̀pẹ́ ní àwọn àfáà ó sọ nǹkan táwọn ọba kẹ́kọ̀ọ́ sọ kò ṣe tó níbi níbu náà ṣùgbọ́n gbà tó rí mọ́ṣe tọ́tù àwọn àfá ojú ọlẹ́ni so imamu yìí a imamu ahmad rahmatullah rẹ̀ àwọn sahaba ni orí ìlànà rẹ̀ wá ní abdulkadir jini orí ìlànà ẹlòun náà wá gẹ́gẹ́ bí a nínú na káwà lọ sí ibi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orí tí a ń sọ̀rọ̀ ń pa rẹ̀ na nínú tíra imam ah, abdulkadir jilani rahimahullahu ta'ala ọ́fìnrin lẹ̀ àwọn tí wọ́n jẹ́ onísúfí kí n tẹ́ tó lọ bẹ̀yẹ onítírà ní tí afá ikọ́ tí wọ́n pè ní sirul asrar orúkọ tíra yìí ó ń jẹ́ sirru al-asrar nínú tíra yìí afá sọ́rọ̀ ń pàfi bayani alìtasọ́wò ó ń ṣàlàyé nípa àwọn onísúfí ó ní wọ́hún ìtìna aṣọ́ra náà fara ní àwọn onísúfí àti ní àsìkò tí ẹ ó ní ìpín méjìlá ni wọ́n ó ní wà áàdù òmsùn ni yóò àwọn kan nù wọn onísúnnà ni wọ́n wọ́n àfúwálùhún muwafiqatun lishari'ati wa iṣẹ́ wọn àti ọ̀rọ̀ wọn mùwáfíkọ̀ tún lè ṣẹ̀rí àti wọ̀ tọ̀rí ikọ̀ ó bá ṣẹ̀rí àmú ó dẹ̀ bá tọ̀rí ikọ̀ mu ìyẹn tọ̀rí ikọ̀ àwọn onísúfí wọ́n ahàlùsùnnẹ́tì wàljọmáà àwọn ni ahàlùsùnnẹ́tì wàljọmáà àti ìsọ́sọ̀rọ̀ pa àwọn onísúfí ó ní àwọn yẹn sùnnìyàn onísúnnà àti àwọn kanú wọn sùnnìyàn nínú àwọn ìpínlẹ̀ jìlá àwọn kan nù fún méjìlá ẹni sunni yóò àwọn wá ni wọ́n wà umulladhina af'aluhum wa aqwaluhum muwafiqatun lish-shari'ati wa tariqa àwọn tó ṣe pé iṣẹ́ wọn ọ̀rọ̀ wọn ó ń bẹ in accordance pẹ̀lú kíní pẹ̀lú ṣẹ̀rí ọlọ́wọ́ àti tariqa wa hum ahlus jama'a àwọn náà ni ahlus sunnati jama'a wọ̀bọ́ọ̀dùhùn yẹ́tùkùnrin aljannata bí rẹ̀ hisab o ń bẹnu àwọn tí ó wà janna rẹ̀ hisab láì ṣiṣẹ́ wọ̀bọ́ọ̀dùhùn yẹ́tùkùnrin aljannata ba'adal azab o dẹ̀ ń bẹnu àwọn ìsúnna àwọn tí lẹ́yìn gbàkan bá jíyà náà wọ́n wá jáde kúrò nuna wọ́n padà wọ aljanna wal bawaqi àwọn tó ṣẹ́kùn mú àwọn oníṣúfí ṣẹ̀pọ̀ ó pín wọn sí ọ̀nà méjìlá ó láwọn kanú wọn ni sunni yóò àwọn ni ahlu sunnati wal jama'a ó ní àwọn wọ̀nyí ó ń bẹnu wọn àwọn tí ó wà ìjẹ́nà nìrẹ́ ilé hisab láì ní ṣe ìṣirò ó dẹ̀jẹ́ ká mọ̀ pé àwọn wọ̀nyí ìṣe wọn ìsọ̀rọ̀ wọn ó agrí pẹ̀lú kíni pẹ̀lú àṣíríà pọ̀tọ̀ríkọ̀ olóńbẹ̀ẹ́nu wọn àwọn tó ṣe fún wọ́n wà jẹ́nà nìrẹ́ ilé hisab láì ṣe hisabu láìṣe síru ó ń bẹ́nu wọn àwọn tó ṣe pé kí ni wọ́n wà jẹ́nà ba'da al-azab lẹ́yìn bá tí wọ́n bá ti jìyà tán wal bawaqi àwọn tó ṣẹ́kù bid'iyyun bid'iyyun àwọn tó ṣẹ́kù oníbídíà ni wọ́n ní ka so eléyìí nínú sirrul asrar títí abdulkadir alfaslu salif wal ishirun fi bayani a ìtasọ́wùf so eléyìí à ń ka fún wa ká lè mọ irú èèyàn tí ẹni yìí jẹ́ nípa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n lẹ́ra wọn mọ́ àkídà àwọn yàtọ̀ sí tí ẹ. ló jẹ́ pé Ibn Taymiyyah alayhi rahmatullah ní àmà iye àyè nínú Majmu' al wọn tí wọ́n kójọ náà ti máa ń dárúkọ abdulkadir jilani in fact wọ́n ni wọ̀kọ́lá abu muhammad abdulkadir aljili abu muhammad sọ abdulkadir jili bákanáà nínú ìtìlọ́ sọ́rọ́ ti mustaqim mukhalafat ashabi jahim ibn taymiya ma kó tiẹ̀ dáadáa so torí pé lára àwọn àgbà apá ànábílà ní àsìkò rẹ̀ òun ni ẹni yìí jẹ́ so contrary sí nǹkan tí àwọn ẹlòmí tí wọ́n ní ní bìlìfù ń pa rẹ̀ gẹ́bí nǹkan tí mo sọ ẹni tí a ń sọ yìí èèyàn ni ó ní àwọn ibi tí òun náà kù sí gẹ́gẹ́ bẹ́ni kọ̀ọ̀kan wá náà ṣe níbi tá kù sí ṣùgbọ́n nǹkan ẹni ìlànà rẹ̀ ó yàtọ̀ sí ìlànà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lẹ́ra wọn ma ìlànà rẹ̀ yàtọ̀ sí ìlànà títí wọn so ilé yóò wà mú aka nǹkan tí ó sọ bó tẹ̀lé pé nǹkan ta ti kàrí tẹ́lẹ̀ náà ni ṣùgbọ́n torí in tí alìmọ́mù Bukhari alì rahmatullah tí wọ́n sọ yìí nípa ọ̀rọ̀ olórí dé ni in tó fẹ́ mú mi ka eléyìí so nínú tíra tí a ń ka iná yẹ alhúnyà lè tọ́lébí tọ́ríkìl haq volume 1 page 83 wọ́n ní faslun fil aswat chapter nípa àwọn ohun tó ń jáde فما كان منها من إنشاد الأشعار المتعرية من الملاهي على ضربين ó ní àwọn ohun tó ń jáde èyí tó bá mí ṣe pẹ̀lú pé à ń kọ poem almutaariyati min almalahi ego ṣe pé ó wà free kúrò bí àwọn musical instruments aládọ̀rbẹ́yìn ó ní ìpín méjì mubah wa mahzur èyí tó wà permissible àti tí ó wà permissible just like nǹkan tí alimam Bukhari jẹ́ kámọ̀ nípa ọ̀rọ̀ àṣírí nípa pé ó ń bẹ́ẹ̀ èyí tó wà permissible àti tí ó wà permissible bákanáà ayọ̀ ọlọ́wọ́ bá táàkà ó jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kọ poems ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbádùn àwọn tánẹ̀ mọ́ ń tẹ̀lé wọn náà gbádùn ẹ̀yàfán tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ nìkan tánẹ̀ ìṣiṣẹ́ dáadáa bákanáà tí wọ́n ń kọ bá kọ bí wákà tíyàn bá dá tó wá ṣe pé ó ní nínú àwọn musical instrument famahzurun ó ní haramu ni ní tó wà prohibited ni sawa'un khala àni fi àwòkọ́ra na sókòfà ó ní kò mátà bóyá ìsọkúsọ wà ń bẹ àbí kò sí ìsọkúsọ ń bẹ tó bá ti ní musical instrument nínú haramu ni إلا أنه إذا قارنه سخف حصل الحظر لعلتين ó kàn jẹ́ pé tí ìsọkúsọ bá ti kún ó ti di nǹkan tó wà prohibited fún ìdí méjì a mọ̀ pé a sọ fún ń kọ lásán ẹni tó ń kọ poems tó ń ròyìn àwọn nǹkan kí nǹkan àbófin gbogbo ti àwọn nǹkan ẹbọ kọlúlú sí ó ó kà ló ń dá wákà náà yìí wákà yẹn yìí ó wá fi ń ròyìn obìnrin fi ròyìn bóyá ìdí obìnrin fi ròyìn ìbáyé obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́tẹ́ yóò máa jẹ́ nǹkan tí ó máa sí ẹ sexual urge ẹni tó máa ń gbọ́nú ọkùnrin ní ṣeré ìharamu ni ká máa tí sọ wípé wọ́n tún lúlù sí so Abdul Qadir Jilani onífàámà mẹ́yàn bọ́ọ̀mù ìrẹ̀lẹ̀mẹ̀láyìí èyí tó bá tún ní ìlú nínú famahdur in tó wà prohibited ni sàwọn khala àni sókòfí àwòkọ́ra na sókòfà kò bá jẹ́ pé ìsọkúsọ wà ń bẹ àbí kò sí ìsọkúsọ ń bẹ ilá náà ìdá kọ̀rá na wò sókò fún hadar alhadar ilá tẹ́yìn ó prohibited tó jẹ́ haramu fún ìdí méjì eléyìí lọ láti lè jẹ́ kí a mọ̀ wípé nǹkan yìí èyí tí kò ń ṣe nǹkan tí ó dáa ní náà níbi ọwọ́ sàlẹ̀ wá ní wàlá yustamau ila aswati ajnabiyat ajnabiyyat min shawari ó ní èyàn gbọ́dọ̀ mọ́ lísìn sí ohun àwọn ọmọ obìnrin tí wọ́n ń ṣe lẹ́tọ́ èyàn ní ṣàwábí nìsa nínú àwọn tánjí ọ̀dọ́ nú àwọn ọmọ obìnrin لأن النبي صلى الله عليه وسلم قال التسبيح للرجال وتصفيق للنساء قل يا محمد صلى الله عليه وسلم تبا يكفي ككشل لورينو àwọn obìnrin wọ́n fi ọwọ́ lura wọn lè pàkíyèsí ni àwọn ọkùnrin ni wọ́n sọ̀rọ̀ ábẹ̀gbìdà náà bàrí mùsọ̀lì àná ìbọn fi sọ láti tí kankan máa ṣẹlẹ̀ tani tó ń kírun níbi ìrìnlẹ̀ yóò fàkẹ́fẹ́ ti ṣe ìrù àjídá bọ́ wà láṣẹ́rẹ́ sọ tó bá ṣe pọ́ ọmọ obìnrin ló ń kọrin wàlhazard òun ló ń ṣe kíní ló lè ṣe báyìí náà ló ń ṣe àwọn nǹkan tí ó mọ̀ sí ẹ̀ àdámà àwọn èèyàn lè zikri sifati al-ushaq wal ma'shukin kíyàn máa dárúkọ ìròyìn àwọn lovers àti àwọn loved ones wọ̀dàkọ́ ikú sifati al-mahabba wal mail bákanáà kíyàn máa sọ àwọn èyí tó kúnná tó wọnú inú àwọn ìròyìn ìfẹ́ àti tó máa mú ọkùnrin àbóbìnrin fi sọ́dọ̀ obìnrin kan àbọ́dọ̀ ọkùnrin kan wọ̀sífàtí mùsùtàhà kí a máa ròyìn obìnrin tó ṣe pé èèyàn jẹ́rẹ rẹ̀ alẹ́kì pàtókù annafsu ilá sama'íyà tí ẹ̀mí ó fẹ́ gbọ́ fàtòháyìṣbàwà iye sáàrin tí ó máa sí ẹ̀ tí ó máa wúdìde àwọn nǹkan tí ó lè ṣàkóbá fẹ́ni tó bá ń gbọ́ wàtòsírù tọ́bọ̀ áhù tí ó máa wú àdámà rẹ̀ ilẹ̀ mahari lọ sí nǹkan haram fala yajuzu li ahadin sama'u dhalik kò tọ́kìyàn kan gbọ́ eléyìí wa in qala qailun tẹ́yàn kan wá sọ wípé inni asma'uwa èmi ma ń gbọ́ àwọn nǹkan wọ̀nyí ala ma'anin aslam fi inda Allah ta'ala àwọn kankan mo fẹ́ gbọ́nbẹ̀ mo fi gbọ́ nǹkan mo ń gbọ́ yìí so tó pé kò lè affect níwájú ọlọ́run bá Abdul Qadir Jilani kazzabnahu ó ní kazzabnahu á ní òkúrọ́ ni ẹ́ لأن الشارع لأن الشرع لم يفرق بين ذلك شريعة سبريتي láàrin ẹni tó ń gbọ́ tó ṣe pé ó ní kò lè affect wọn àtẹni tó ń gbọ́ tó ṣe pé ó lè affect wọ́n lọ jẹ́bẹ̀lẹ̀ ahadin la jẹ́bẹ̀lẹ̀ àmìyàrí aléìmùsọ́lám tó wáyé pé yóò kọ fún yẹ̀kan láti mọ gbọ́rú àwọn nǹkan bẹ́ àwọn ànábí ọlọ́run bá ní ò bá tọ́ fún wọ́n lọ kánà dalika udran ó gbọ́ ẹgbẹ́ yẹn bá jẹ́ excuse ni la ajabna sama alkiyan liman yadda'i annahu la yutribuhu a bá sọ ìpínyàn lè máa gbọ́ àwọn tí wọ́n máa ń kọrin àwọn ọmọ obìnrin àwọn ẹrú tó máa ń kọ́ fẹ́ni tó bá lè máa mú ọtí tí máa pani liman yadda'i annahu la yuskiruhu fẹ́ni tó bá ní àti bá mú kò sí ègbò tí mo lè mú ní ìṣẹ́kíní mi ní ọlọ́wọ́n bá ní ká mọ́ mú tí wọ́n ní kò sí ègbò tó lè mú òní ń ríra sáwà torí ẹ̀sọ pé ọtí ó ṣe kíni ó jálá àlè fún ẹni fọ́lọ́kọ́n abdulkadir ní tó bá sọ igbe àádàtí ànímàtà sharibtu khamran kafaftu anil haram tí bá ti mú tó jẹ́ tọ́ tó wá sọ pé àádẹ́tì anni ṣahitu المردان والأجنبيات وخلوت بهن اعتبرت في حسنهم لم نجز له ذلك ó ní tó bá sọ wípé èmi ti wọlé tọ̀ àwọn ọmọ obìnrin tí wọ́n ń ṣe lẹ́tọ́ mi bákan náà àwọn ọmọ ọkùnrin tó ṣe rí pé wọ́n ní ó ní à nítorí ìyẹn sọ wípé èyí tó ń ṣe ìyẹn èyí tó wà òkè bal naqul wọ́n ni tá sọ fún ni pé tarku zalika wajibun ó gbọ́rọ̀ máa bẹ pẹ̀lú àwọn ọmọbìnrin tí wọ́n ti ń ṣe lẹ́tọ̀ rẹ̀ kó máa bẹ pẹ̀lú ọmọbìnrin tí ó ti ń ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ inseclusion a ní kí ni kó fi nǹkan bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ni وإنما هذه طريقة من أراد تناول الحرام ọ̀nà tó ń lò yẹn ọ̀nà ẹni tó ṣe rí pé ó fẹ́ máa ṣe nǹkan haramu ni bitoriqati Allah azza wa jal so tó fẹ́ dápọ̀ mọ́rọ̀ ọ̀nà ọlọ́wọ́ba fayarkab awa yóò máa ṣe fẹ́ nú rẹ̀ fala nusalli li ashabiha àwọn tó bá ń ṣe àníjúwọ́lẹ̀ fún wọn kánikánà ṣe wala naltafit ilayhim àníwò wọn قال عز وجل كل المؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم سيلي أجور عبد القادر الجيلاني المترار الغنية لطالب طريق الحق kí mo mẹ́lẹ̀ ìwá fún òní pé lónìí àwọn kan fẹ́ra wọn kọ̀dìríyà wọ́n lù bàndírí wọ́n ní kọ̀dìríyà làwọn ọmọlẹ́yìn abdulkadir abdulkadir ń takò orin kíkọ tán lùlù sí wọ́n ní kódà kó má sí ìsọkúsọ ń bẹ́ haramu ni àwọn kọ́dẹ̀ lúlù lónìí wọ́n lọ́mọ lẹ́yìn abdulkadiri láwọn ṣe tí rá abdulkadiri látẹ̀lé ní àbí ìṣe sí ti wọn sọlọ́bù jẹ́ pé a mọ́ iye àwọn nǹkan tó máa fi ti sí àwọn àfá tó ṣe pé àwọn ẹṣe tàkíkù rẹ̀ ìtẹ́ fi tọ́rọ àfáà inú tíra wo làfáà ìjì sọ ọ̀rọ̀ lérí nǹkankan ṣe ló jẹ́ pé in tí àwọn kọ̀dìríyà ń ṣe lónìí tán lọ ń lùlù tán lù bàndírí eléyìí kò sí lára ìlànà Abdul ṣe lè la ilaha illallah zikiri ni wọ́n ń ṣe àfáà ìtúrin rẹ̀ ó sì jẹ́ kí ni mahadoro ṣe ni haramu ṣe ni kódà kó mọ́ sí ìsọkúsọ níbẹ̀ so nǹkan tí ó bá mú ni tí a gbọ́dọ̀ jìnà sí so gẹ́gẹ́ bí afáyí ṣe ṣe ní àlàyé fún wa so eléyìí ó pàtàkì kéé agbọ́yé tí a bá wo tàbá padà sínú tíra tí mo kóòtù lẹ́ẹ̀kan nípa àṣírù àṣírárì ẹ̀ tó fi sọ̀rọ̀ ń pa àwọn ọ̀ràn onísúfí so ìgbà tó ń kà wọ́n a ní ó ka àwọn onísúnnà nínú wọn ó rẹ̀ láwọn tó ṣe pé iṣẹ́ wọn ó àgírí pẹ̀lú ṣẹ̀rí àrí سؤال سو أولي فمنهم الحلوية والحالية والأوليائية والصراخية بقنا والحبية والحورية والإباحية والمتكاسلة أكمل وأن فأما مذهب الحلوية فإنهم يقولون إن النظر إلى الوجه الجميل من النساء والأمر حلال وأن يعني سواء جاء ó ní àwọn àmọ́ sọ wípé inna nadhara ila al-wajh al-jamil kíyàn mọ́ wojú tó rẹwà nínú nìsá ojú àwọn obìnrin tó rẹwà wal amrod àtàwọn ọmọkùnrin àtọmọkùnrin tó ṣe pé kò ní àwọn ma ń sọ ipé ìnànàbàrà ìlẹ̀lúwẹ́jì ìjẹ̀mìíl minan nisa kí a ma wojú ọmọ obìnrin tó rẹwà wal-amraj àti ojú ọmọ ọkùnrin tí ó ní rúgbọ̀n halali ni wọ́n fi ìsífọ́tul haq bákaná wọ́n ní ìròyìn àtẹ̀kọ̀bíl wọn mọ̀ ànákọ̀ bákanáà wọ́n ma kíìsì ara wọn wọ́n ma ọ́dí ara wọn ó ní wà áàdà kúfùrún mahadun wà áàdà kúfùrún mahad iṣẹ́ kẹsẹ̀rí píọ̀ wọ́n bẹ̀rẹ̀ ilé sọlọ́nìta wáwo àwọn kọ̀nìríyà wọ́n ma jọ pẹ̀lú lùtán lónìí so tó túnmọ̀ sí pé àfá yóò sọpọ́tì àwọn nǹkan míì tó ṣe wípé àwọn èèyàn fi ń ti sí ọ̀dọ̀ wọn wọ́n wà ámàlì hàlíyà ẹ̀rá wọn hàlíyà tí wọn fainom yakulun àwọn àmà sọ wípé arọ́ksù wà wọ́n ní sheik ẹni tó jẹ́ ṣéwù ó ní condition kan tó ṣe pé ṣẹ̀rí ò lè ṣàlàyé rẹ̀ wàá bí bid'atun laysa fi sunnati rasulillahi sallallahu alaihi wasallam eléyìí bídíà ni tí ó sí níbi súnnà anábuwa muhammad sallallahu alaihi wasallam so tíra abdulkadir jilani ní jìlá ń káyí sírùl asrar tíra ẹ̀kan ni yẹ alhúnyà ìtọ́lùbí ìgbà tí máa kọ́kọ́ rí tíra gúnyà lè tọ́lì yìí tọ̀rí kìí hák lọ́dọ̀ ọ̀rẹ́ mi kẹta jọ lọlé kéwù òmùtì bàbá rẹ̀ àgbà onísúnfí Tìjàní ànìbàrẹ́ àbí kí n sọ pé bàbá àyà rẹ̀ àgbà onísúnfí Tìjàní ànì so lára tíra bàbá àyà rẹ̀ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ òmùtì wárí tíra èmi dẹ̀ ni mo láìkì kí n máa ka àwọn nǹkan bá ti rí so kí ni òmélé ìdá so in tó múyàn dìsáàrì pé ókè súnnà la fẹ́ ṣe oníkú gbogbo àwọn nǹkan wọ èèyàn ń kàyàn lẹ́rì pé à ilẹ̀ yóò bá mú ẹlẹ́ntẹ̀lẹ̀ Abdul Qadir Jilani al-Bunya li talibi tariqi al-haqq Abdul Qadir Jilani lélẹ̀ ìta àbánú ẹ̀ yàtọ̀ sí tí bàbá ìgán takò àwọn àṣáírà ó takò àwọn múrjíà so ìyẹn wá yé èyàn ó jẹ́ kó yé èyàn tí àwọn àgbààfà nínú súnnà tán jámà àfà yìí ó jẹ́ kó yé èyàn àsọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ìtànlẹ̀ mẹ́ni yìí ní nǹkan tí ó ṣẹlẹ̀ ní wọ́n lè ní ọ̀nà tó fi bẹ̀rẹ̀ sí ní àtẹni tó ń fọwọ́ bá kí ní gbogbo ẹ̀ ló kọ̀ndẹ́mù sí lásọ̀rárì yìí algonia ó kọ̀ndẹ́mù àti bandiri àti tí ó bandiri ní ẹ̀ àzíkiri ló ń ṣe so ló jẹ́ pé ó pàtàkì tí a fẹ́ ṣe kéèyàn mọ̀ sẹ́ni ni wọ́n fi àwọn karama tó oríṣiríṣi wọ́n fi sọ́dẹ̀ ṣùgbọ́n àfáàjẹ́ kámọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́sẹ̀lẹ́ tẹ́bá ní ni àwọn kí ni sọ́fíìsì àwọn nǹkan wọ̀nyí kí ni sánàdù àwọn nǹkan mí tán fi ti sọ́dọ̀ rẹ̀ àwọn nǹkan tó ṣe pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ ló pọ̀ jù dẹ̀ntí yàn bá kàtí rẹ̀ yàn wípé generally speaking ẹni tí ó sí pẹ̀lú táwọn oní pátipàti tán ṣe súnfí ní ẹ́ tí wọ́n bẹ lórí ẹ̀kù sí pẹ̀lú wọn ma ìntafà yìí sọ alimamu bukhari alayhi rahmatullah tí wọ́n mú wá nípa ọ̀rọ̀ orin kíkọ a ní aṣọ ìrù poem ẹ́ o lè di rìnà tó bá di pé wọ́n dùn sí bákanbákan so tó bá ṣe wípé àbí wọ́n lùlù sí àbọ́tẹ̀ wà lù ìlù sí ní tààrà tí ó sọ di music music táwọn lárúbá ń pè ní musíkọ̀ ilé yìí bá kìíní mu ẹnu díẹ̀ tán yọ̀ǹda òní tó ṣe pé bí ọwá jẹ́ bí àsìkò ìyàwó bí àsìkò ìyàwó ọjọ́ ọdún ilé ìbẹ̀rẹ̀ ní láàrin àwọn ọmọ kéékèèké òní ọjọ́ ọmọ obìnrin kéékèèké ilé ìná àmọ́ ní káwọn kan ká máa kọrin àwọn kan ní music eh, singers ẹ̀rà àwọn ọmọbìnrin tí ni ó máa tí ó máa jọ yóò lóun ṣàzíkiri yóò máa lọ sí ìlọ́sọ̀hun lẹ́yìn pọ́kùnrin ó tún máa bá jó láwọn mòlífẹ̀ bí ní ìtọ́má láwọn ń ṣe àbíyè láti kọdírì tí ó gbé sálẹ́ ọkùnrin àtòbìnrin wọ́n máa dì mara wọn tí wọ́n ṣe ránù eléyìí ó lóun ṣàzíkiri ìkánu wọ́n ti lọ́n ṣàzíkiri tí wọ́n lùlù sí ọmọ bí ní ọdẹ̀bẹ̀ sí ní jólẹ̀ ẹlẹ́ni bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà ṣe ni wọ́n bá jópọ̀ àwa ní eléyìí ara Islam ọlọ́wọ́n bá ní wọ̀ṣú ara tẹ̀dé ọmọlùgbàwòrán àwọn tí wọ́n ń kọrin tí wọ́n lùlù sí àwọn èèyàn jẹgẹjẹgẹ àwọn tán ti sọnù torípé ọ̀pọ̀lọpọ̀ àwọn akọrin ìsọkúsọ náà máa ń sọ ìmí ìdẹ̀ ni tó bá lóun kọrin kì ẹ lónìí torí pé rígbà lọ́wọ́ ẹni tí ò bá rígbà lọ yóò kọrin tí ó fi gbó ẹ ṣé ìwọ̀ ìyẹn gidi ni ẹ ṣùgbọ́n ni tó ṣe pé òun compose poem láti lè fi defend Islam irú ìtí Hassan bin Sabit Allah anhu tó ń ṣe eléyìí ó bá mu so yẹ pé àárín àwọn tó ṣe pé wọ́n máa ń compose poem generally wọ́n a máa lo arrajaz ha òun náà ni bahru rajaz wọ́n a máa lo bákanáà wọ́n a máa ṣe nkata àmà sí alhuda ló fi jẹ́ pé ìgbà ní àwọn sàhámà lè máa ṣe nǹkan tí ètò wọ́n máa kọ̀ poem ẹlẹ́yìn kò nǹkan tó burú bẹ̀ èyàn dáwákà kò sí tó burú bẹ́ bọ̀ wákàrẹ tó ń dá kí ló fi ń ṣe ṣe òfin promote promiscuity ọkùnrin àtòbìnrin jọ ń jó ń bẹ́ àbòfin ròyìn àwọn nǹkan tí ó yẹ kí èèyàn máa ròyìn àbíyàn fi ń promote shirk kòmínúsíò èèyàn nìkan ló kàn sọ so a ní láti wò so only anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ni aṣọ́rù kalam orin ọ̀rọ̀ lòun náà hasanuhu hasan tó bá ṣe pé pọ́ẹ̀mù yẹn ìtumọ̀ rẹ̀ dá kìsìn tó burú ń bẹ́ wa qabihuhu qabih èyí tí ó dá ń bẹ́ kò dá náà ni tí ó lóbi jẹ́ pé wọ̀túnwọ̀sì náà lèyàn máa ń kọ́mpóòsì pọ́ẹ̀mù

ó ń ka alkùrán ó tún kọrin kódà lónìí ara wọn tó ṣe pé nílẹ̀ lárúbáwá musician àtẹni tó ń ka alkùrán wọ́n jọ ka alkùrán sínú kéṣẹ́ ti kaná side a oníkùrán yóò ka kùrán sílẹ̀ side b olórin ó ṣe kíni yóò ka owó kọrin síbẹ̀ wọ́n tẹ̀ jáde wọ́n gbé jáde táwọn yóò mọ́ra so jẹ́ tó gba àwọn nǹkan wọ̀nyí in tí agbọ̀rọ̀gbọ́ yìí wọ́n ní ká má compose poem wọ́n ní ká má dá wákà ṣùgbọ́n kí ni poem tó ń compose wákà wo ló ń dá kí ló fi ń promote ṣe tó kúndùn ní àbí nǹkan tó yẹ tó kàn wá lẹ́kọ̀ọ̀kan ṣe eléyìí ó pàtàkì kí agbárin rí ṣáàlá àtúmà tẹ̀síwájú inṣáàlá lórí tọ́píkì abẹ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala yìí tí a bára sọ iná kọlọ̀bà kó jí kí olùfẹ́ tọ́ka kú fi ẹsẹ̀ wárinlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk No? Námọ̀rọ̀ àndúgbò àdìbò, ṣíkàwọn Mùsùlùmí bá káwọ́ gbẹ̀rẹ̀ ṣe àwọn onídídíà àbáwọn oníṣẹ́ríkò ṣe wọn ní takeover eléyìí a ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ òun ni pé àwọn tán ta géèmù wọn mọ́ ṣe ń ta géèmù ní tó pọ́n wá lé oníkámọ́tì islam bọ politics tó ń lọ ní àwùjọ wa ẹni tó fẹ́ dìbò kó dìbò fẹ́ni tí ó wù láti dìbò fún kálùkú ní òròjọ́ wájú ọlọ́wọ́ subhanahu wa ta'ala ṣùgbọ́n ká máa fi orúkọ ẹ̀sìn tán àwọn èèyàn nǹkan ẹni kò ní wà balanced ẹni tó sọ pé mùsùlùmí ni ẹ dìbò fún tó tún sọ pé ẹni tí ó kìí ṣe mùsùlùmí ni ẹ dìbò fún so bó ní èdì ṣe lọ́pọ̀ oníká dìbò fún mùsùlùmí kan kò tí pẹ́sẹ́lá olẹ́ni tí ó kìí ṣe mùsùlùmí oní kátún dìbò fún torí pé yẹ ló ṣe sọ túnmọ̀ sí pé kò ṣe torí Islam òun ni ìtẹ́ ẹ̀sọ in the first instance na candidate tó wù yìí lẹ́ní káwọn èèyàn dìbò fún candidate tó wù yìí lẹ́ní káwọn èèyàn tún dìbò fún ní sí náà so ẹ̀fọ́ àwọn tó ń ṣe kìnílẹ̀ kan máa ṣe kìnì wọn ká play game wọn bá ṣe ń play game wọn ẹni tó náà fẹ́ join wọn kó join wọn ṣùgbọ́n ká sọ nǹkan tí ó máa dá wa lálẹ́ láàrin àwọn mùsùlùmí ká fi máa dojúkọ ra wa èmi sọpọ́tì kándídéètì ìwọ sọpọ́tì kándídéètì eléyìí so a máa ta so eléyìí ti bẹ́tà ká fi lórí ọ̀rọ̀ pé kándídéètì kan ní kíyàn kan dìbò fún kándídéètì kan ní kíyàn dìbò fún so àwa ń bẹ lẹ́ni tí ó free so a campaign fún èèyàn kan a dẹ̀ campaign against èèyàn kan àwọn tán play game wọn mọ bí wọ́n ṣe play game wọn kò rẹ̀ sẹ́ni tó ní o tó ń bá débẹ̀ ṣẹ̀rí àlòun lọ lù kí ẹ̀kan sọ wípé ṣẹ̀rí ọlọ́ọ̀bá ló fẹ́ lọ́lú ní tó sẹ́ni tí ó sọ wípé mẹ́lọ ló ṣe ayẹ́fì kí a sọ wípé ìpò òun máa túlù ṣe ìjọba sọ fún òun á túlù ṣe ẹ́ so wọ́n tó bí lífù kó kéèyàn ó dìbò tó ẹ́pẹ́ tó ń kó fẹ́ túlù ṣe wájú ọlọ́run so yóò ní kíni yóò tún Wa, excuse kan mú wá ó lè rí mùsùlùmí lẹ́ o so àkámọ́jẹ́ kí nǹkan wá ìkókó ìtànjẹ bá wọn àwọn tán play game wọn bá ṣe ń play game wọn so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wallahu a'lam Wa alaikum salaam wa rahmatullah. Naam.

pé kíkàtúkọ́ ìdájọ́ tí a ṣe àtàwọn pé ní àwọn àbá ìgbà náà ní àwọn Nam alhamdulillah salatu wassalamu ala rasulillah abaj. Uh, ah, generally speaking, mo ti ṣe lálàyé àwọn issues common discussion bí ọ̀rọ̀ àkídà, ọ̀rọ̀ asma wa sifat, ọ̀rọ̀ al-iman, ọ̀rọ̀ alkada àwọn nǹkan mẹ́ta yìí ó pàtàkì tó máa sọ̀rọ̀ ń pa àkídà wọ́n á sọ̀rọ̀ ń pa àwọn nǹkan mẹ́ta yìí tí mo rẹ̀ sọ mo ní àmàyí àwọn àfáà náà jí sí kòtò níbi àwọn nǹkan wọ̀nyí tó já àwọn àfáà ní táwọn ẹlòmí ń pọ́nlé gan tó ṣe pé wọ́n jí sí kòtò kòtò bí tí Abdul Qadir Jilani ó jí sí wọ́n jí sí rẹ̀ táwọn ẹ̀rẹ́ ń pọ́n wọlé so Abdulkadir Jilani ó lè láwọn ọ̀rọ̀ míì tó sọ lára àwọn nǹkan míì tí àwọn afáàlè máa pè ní àwọn ṣọ̀tàhátù sófíyà ó lè ní àwọn nǹkan míì tó sọ ṣùgbọ́n ẹni a ọ̀gọ̀rọ̀ àwọn àfáà míì náà ni wọ́n kó sírú àwọn nǹkan bẹ́ tó ẹ̀ kí n pọ́ìntì sí wípé ẹni yìí o tó mórí bọ́ níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn mí ń lẹ̀ mọ́ ó mórí bọ́ níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn mí ń lẹ̀ mọ́ ṣùgbọ́n ní sọláwọ̀ pé ẹni yìí ní ṣe ó gbìyànjú àbí ó gbìyànjú ẹ wò kí ni mó kí fún rẹ̀ níbi al-asma wa sifat kí ni mó kí fún rẹ̀ níbi ọ̀rọ̀ al-iman kí ni mó kí fún rẹ̀ níbi ọ̀rọ̀ kí ni al-qadar then a mọ̀ wo àwọn nǹkan míì tó ṣe pé àwọn yẹn ni wọ́n tẹ̀ láwọn eléyìí nísìn ọ̀rọ̀ al-khuruj ala al-hukam ìjáde lólórí lórí lára àwọn nǹkan tán fi sí abẹ́ ọ̀rọ̀ àkídà ni ìpìlẹ̀ rẹ̀ nǹkan tó ṣe wípé kò so mọ́ lọ títí ni so ní agbègbè ibẹ̀ náà kò wà duty ní agbègbè ibẹ̀ yẹn òun sọ pé ta bá wọnú tíra rẹ̀ yìí ni ó ṣe rọ́dù fún àwọn àṣáírà tó dárúkọ wọn bó ti kà jáde tó pè wọ́n ní oníbíbíà ó pè wọ́n lóní bíbíà ni nítorí affect àṣáírà náà ló affect maturidiyya kama ti sọ ni mu'tazila mo rò pé ọ̀rọ̀ clear so in tí a bá fi lè fún àwọn àfáà mi ní passmark nínú àwọn àfáà mi táwọn èèyàn dárúkọ ó yẹ kán fún òun ni kíní kán fún òun ní more passmark torí pé àwọn àfáà mi táwọn mi ń pàtàkì ní in táwọn kó sí ẹni yìí fúrí mbẹ̀ ṣùgbọ́n yóò túnmọ̀ sí pé kò ní àwọn ibi tó kù sí so kálukú wa náà la láwọn ibi tá kù sí lọ́nà kan sí kejì ṣùgbọ́n bí tí ìṣù wà ní kó ṣe pé kíyàn jẹ́ ni tó ń champion in tó takò súnnà anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ìyàn ṣe mistake kọ́ ní ìṣù ṣùgbọ́n kíyàn jẹ́ ni tó ṣe pé òun ni ó jẹ́ olórí níbi nǹkan tó ṣe àbó ń pẹ́pẹ́ sí bí ni so irú yẹn ọ̀rọ̀ asma wa sifat wọn ní problem ọ̀rọ̀ kádàrù wọn ní problem ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrjá lápòjúwé so wọ́n ní iṣu wọ́n sínú àwọn múrṣíà bẹ́ẹ̀ ni wọ́n sínú àwọn wàídíyà ṣùgbọ́n ní tó ní ṣe pẹ̀lú àwọn olórí ìlú wọ́n ní iṣu mbẹ́ ọmọ pa kan ní wọ́n kà fara àwọn mùsùlùmí lọ ṣùgbọ́n ọmọ insight àwọn èèyàn against àwọn olórí ìlú ọmọ insight àwọn èèyàn against àwọn olórí ìlú so irú àwọn èèyàn bẹ́ àwọn àfá àwọn sáraf wọ́n ní fulan kánà yára safe lágbájá ó mọ̀ ń support ká padà yọ sáwọn olórí òun ò ní bá ń ṣe o fún ọgbọ́n lẹ́kọ̀ọ́ tí ó fi jí ẹ̀yìn tó ẹgbẹ́tẹ̀ ẹ bá kúrò níjókòó yẹn yìí ẹwọ́ náà tẹ ma fi báwọn kì ní fa wàhálà ní àwọn olórí ìlú gbogbo àwọn lẹ́kẹ̀ẹ́ ni ó mọ̀ ṣe lónìí ẹ̀ẹ́dẹ̀ ráwọn èèyàn tó ṣe pé ó gùn níbi ọ̀rọ̀ asmáwọ̀ sífà tí tó máa sọ́mọ́ àwọn òkè níbi ọ̀rọ̀ kọ́dà tí a sọ́wọ́ òkè jùmọ́bí tó ti wà gíútì ní ká mọ̀ jí àwọn èèyàn ègéǹsọ lórí ó dẹ̀ ti di ráásù bẹ́ẹ̀ kò ṣe pó ṣe ní stéèkì lẹ́ẹ̀kan ó ti mú nílànà ṣerú àwọn èèyàn báyìí àwọn àfọ́kì ń wo Ipe kini ẹ̀dá níbi ọ̀rọ̀ kádàrà ó dá ń bí ọ̀rọ̀ asmawa sifat bí kí eléyìí tó kó sí bídá àtúnṣe kan wá ní láti wọ́nù ìkéyìsìn ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ lọ bí ọ̀rọ̀ Abdul orí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń lẹ́ra wọn mọ́ kíra bàbá yìí tààkà a rí wípé ọ̀tọ̀ ni tí bàbá yìí ń sọ ọ̀tọ̀ ni táwọn sọ lónìí ẹni tó jẹ́ àpá ní nigeria wà lónìí àbílẹ̀ yorùbá wà lónìí yóò sọ fún yín pé ó lè ní lóhun bóòrò ẹgbẹ́ jẹ́ ọmọlẹ́yìn Abdulkadir Jilani ni ó dẹ̀tún l'Ash'ari ni ẹ Abdulkadir Jilani jẹ́ lálà sí àwọn àṣáyíra so òun lùlù òun lù bàndírí òun tí olóòfin ni Abdulkadir Jilani ó lálà sí àwọn tán lù ní tí mo fẹ́ lò ń bẹ́ so kò jẹ́ bí àrin ẹ̀ṣì jẹ́ wallahu alam Thank you.

náà ìbéèrè ni wípé tí ó bá kí ń ṣe wípé à ń kàtírà àwọn àfáà súnnà míì tó ṣe wípé wọ́n sọ̀rọ̀ Abdulkadir Jilani dáadáa èyàn ó fi Abdulkadir Jilani sí ipò téèyàn fi Ibrahim Niyasi àbí Ahmed Tijani so ìgbà wo ni kí ló fa tí àwọn èèyàn fi ń tìtì wọn bákan náà ìgbà orílẹ̀ ìbẹ̀rẹ̀ akụkọ nǹkan tí agbọ́rọ̀ mọ̀ ní wípé àwọn èèyàn ó change lẹ́yìn ẹni tí wọ́n bá fẹ́ra wọn ti sí anábúwa Muhammad sallallahu alaihi wasallam orí tó bá di john alkiyama òun mọ̀ sọ wípé àwọn èèyàn yìí ùsèhábi ùsèhábi àwọn èèyàn mi ni wọ́n èèyàn mi ni wọ́n فإنك لا تدري ما أحدثوا بعدك او من تي وان دال لين باتو لوتا من بوامي لم يزالوا مرتدين على عقابهم منذ فارقتهم wọ́n yẹ wọ́n ọ̀bọ̀ tó ṣe wípé wọ́n ń kúrò níbi tó fi wọ́n sí láti ìgbà tó ti kúrò láàrin wọn àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ànábì Ìsá alayhi salatu wassalam ṣé bí ànábì Ìsá ṣe fún wọ́n ni wọ́n ṣe remain wọ́n introduce a lot of things tó ṣe rí pé ọlọ́run bó mọ̀ bèèrè lọ́wọ́ ànábì Ìsá ike a an ta kúta lè náà ti tẹ́kìdúní wa ummiya ìlà aini min dunillah ṣe ọ̀rọ̀ ní káwọn èèyàn mú yóò mọ̀ fí ara rẹ̀ kúrò ń bí tí àwọn nàṣọ́rá tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ nípsọ lásán ó mọ̀ exonerate ara rẹ̀ yóò mọ̀ fí ara rẹ̀ kúrò ń bí táwọn kan náà musulmi ṣe anábìnrin wọn sọ pé fasọ́kan fasọ́kan ìgbéjìnà kúmọ báyìí ìgbéjìnà kúmọ báyìí anábì bó wà lẹni tí ó kìí sànábì ọlọ́wọ́ bá tó ṣe pé àfáà nìkan ni alimamu shafi'i imam ahmad imamu malik àtàwọn àfá ńláńláńlá mìíràn àwọn imamu yìí wọn kì í ṣe àṣáírà hátà Abu Hanifa kò ń ṣe maturidi ṣùgbọ́n nǹkan tó padà wá lẹ́yìn òun ni pé àwọn tí wọ́n jẹ́ Hanabila níbi sikh ọ̀pọ̀lọpọ̀ wọn míì padà fọ́ọ̀lù fún àkídà àwọn àṣáírà ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn ṣàfẹ́yà wọ́n padà fọ́ọ̀lù fún àkídà àṣáírà wọ́n rà sí mọ́mọ̀ amọ́dò kìí ṣàṣàrí in fact even Kullab ló ṣe yí pé abúlhassan àṣàrí kọ́pì kìíní rẹ̀ lára àwọn tí mọ́mọ̀ amọ́dù mọ́ ṣe rọ́dù fún gidigidi ni contemporary mọ́mọ̀ ahmadu ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn hanabila tán wá lẹ́tà ní ìpadà fọ́ọ̀lù fún àkídà àwọn àṣàríyà tó àwọn kan bí àwọn bí abúrfàbì tẹ̀mímì àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ the same thing náà làwọn mínà nú àwọn màlìkíyà náà padà fọ́lù fún àkídà sàríyà àkídà mọ́mù málìkì ó fi sára sàrí àkídà àwọn tọ́láf ó ní àkídà mọ́mù málìkì ṣùgbọ́n ìmọ́mù yìí àwọn èèyàn míì padà introduce àkídà míì sí wọn nísìnyí ẹ̀kan wá sọ pé màlìkí ni mí níbi fíkíù a ní àṣàrí lòun ní àkídà ìbéèrè ni wípé ṣe mọ́mù Málìkì Aṣàrí ni ánsà tí ó lè dáhùn láíláí ni torí pé Abul Hasan Aṣàrí wá létà létà bí a nǹkan bí 260 something na bí Abul Hasan Aṣàrí Imam Málìkì ti jáde láyé before year 200 Imam Ahmadu ti jáde láyé before kan tó bí Abul Hasan Aṣàrí bóò ni wọ́n ṣe wá jẹ́ àṣáyíra so ló jẹ́ pé yóò ní òun tọ ìlànà Imam Ahmad yẹn bà tó para kúrò ní àkídà àwọn Mu'tazila ṣùgbọ́n àfáà ní kò sì gẹ́ẹ̀tì ẹ̀ dáadáa náà in tó sì padà mú òní àkídà kùlàbíyà so ìsẹ́ntì náà ló ṣẹlẹ̀ sí Abdul Qadir Jilani àwọn èèyàn míì fara ti sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tán wá lẹ̀ mọ́ tẹ́ rẹ̀ ẹ̀ẹ́rì páwọn nǹkan yóò trú a rẹ̀ pọ̀rọ̀ ṣe insof nísìn tẹ́ bá wo Jawahirul Ma'ani tí Ali Harazim tó lẹ̀ mọ́ Ahmad Tijani pàntípọ̀nù tíra ẹ̀ pàntípọ̀nù rẹ̀ gan lára rẹ̀ ní pé tó wá kàtàrátù fàtí ẹyọ kan ó ṣe ilẹ̀ tó ka Kùránì ní 6,000 times ìkanú àwọn àfáà oníkìní hatta Ibrahim Niyas ó kọ tíra kan àti albayan wa tibiyan tí pamphlet kékeré báyìí so tó fi ń sọ wípé ó ní jọ̀wárù máa ní ẹ àwọn nǹkan mí bẹ̀m̀bẹ̀ tó ṣe pé kò sí nínú ìpìlẹ̀ in tí Ali Harazi ń kọ ó ní àmọ́ Sukairij òun rí èyí tó jẹ́ art copy àbí manuscript yẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n òun dà fọ́tẹ̀ jáde jọ̀wárù máa ní tó ń bẹ níta èyí tó ní àwọn ìsọkúsọ ẹ̀ náà ni so in tá a bá kà nípa àfáà kan òun ni tá a fi ṣèdájọ́ tó bá ní nǹkan mí ẹgbẹ́ jáde káwọn èèyàn rí kán lè mọ̀ pókè ẹni yóò àkídà rẹ̀ gbádùn títí Abdulkadir Tari òun là ń sọ yìí o ń bẹ mú tíra rẹ̀ mú ń kájáde tíra rẹ̀ mú ń kájáde a rẹ̀ páwọn àfáà súnnà tí wọ́n wá lẹ́yìn rẹ̀ àtàwọn tẹ́jẹ́ contemporary bí ẹ̀ ní wọ́n sọ̀rọ̀ ń pẹ̀ dáadáa dó wọ́n láwọn nǹkan tí wọ́n criticize ẹ̀ fún ṣùgbọ́n tẹ́ criticize ẹ̀ fún ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi tẹ́lò ní ó bá jálà lónìí àkídà àwọn òdá tó àkídà Abdulkadir Jilani in terms of kini alasmọ́ wa sifat in terms of alqadar in terms of al-iman so kò jẹ́ bí àárín ẹ̀ṣẹ̀ jẹ́ in tó fà òun ni pé àwọn ọmọ lẹ́yìn wọ́n ma introduce àwọn nǹkan míì tí ó bá mú tí ó ṣe ń tápá àwọn dólé lórí wọ́n introduce ẹ̀ lẹ́yìn ikú àfá àwọn wọ́n ṣe ṣe fún àwọn ànábí ọlọ́wọ́ ọba so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ wallahu alam سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك